apá èyàn gbọ́dọ̀ forí kanlẹ̀ fóòsà ṣùgbọ́n kò tán síbẹ̀ tọ́ nínú àwọn ayé àtàmà gbéyẹ̀wò lónìí ọ̀nà tí èyàn máa fi ṣe ṣírkù sọ́lọ́run ara àwọn ọ̀nà nǹkan tó ṣe pọ́lọ́run ọba ló pàṣẹ kóhun nìkan làgbọ́jọ̀ sí fún àbí nǹkan tó ṣe pé a lè ṣe fẹ́lòmí àmó ti nírú special one tá à ń ṣe fọ́lọ̀ táà gbọ́dọ̀ ṣe fẹ́lòmí àbí fún nǹkan mi tábásílọ̀ lè gbérù nǹkan ìyẹn tẹ́ ká sí fọ́lọ̀ tàà gbé fẹ́ dá mi ṣírìkù lèyàn ṣe kódà kéèyàn má forí kanlẹ̀ kódà kéèyàn má gbẹbọ kódà kéèyàn ṣe fánàbí ọlọ́run ṣírìkù lèyàn ṣe tọ́ kí làkọ́kọ́ kéèyàn ní bìlífù wípé ilé ayé tàwà yìí àbíjọ́ alkiyama gan pé àwọn kan ni ọlọ́run ọba kú lé ayé lé lọ́wọ́ ẹ́ kọ́dọ̀ bá ní wòlé ọlọ́run ni pé àwọn ọlọ́run kú ayé lọ́wọ́ tó bá wù ni wọ́n fi ṣe ọlọ́run bá sọ in tó ń sọ pé kí lọ́lọ́run wá fi ń ayé tó lọ ni àbóṣe

ìgbà mí ìbẹ̀ẹ́sọ pé lóòótọ́ ẹlòmíì tó sọ kò ní bìlífù ẹ̀ ó kàn fẹ́ pẹ́ nìyẹn lẹ́nu gẹ́bà nípa ẹ̀yin lẹ́ni ilé ayé ẹ̀yin lẹ́ni ìlú yìí náà ẹ̀hẹ́n àwọn àsọdùn táà mọ̀ sọ ṣùgbọ́n èyí bá àwọn àsọdùn dé lẹ́bù tọlọ́hun ẹ gbọ́ ó ṣe sọ lóòótọ́ kó ní ẹ̀yin lọ́lọ́hun kọ́fíìsì ilé lọ no problem ọ́fíìsì nu ẹ̀yin lẹ́jọ́ lọ́fíìsì ara yín kó sọ fọ́kọ ìyàwó gbà ẹ̀yin lẹ́ni ilé ẹ̀yin òun ló nílé lọ́tọ̀ ọlọ́fun lélẹ́yìn àmọ́kẹ́ gbogbo ilé ayé yìí ní tiwọn ní kí ní gbogbo tí ó bá ṣẹlẹ̀ ilé ayé àti kí lágbájá mọ̀ sí ànábì ọlọ́ngun tó fún yín ká tó sọ ẹ̀dá tó fánàbí ọlọ́run ní kul la ya'lamul ghayba fis samawati wal ardi illa Allah ẹnìkankan ọmọ tó pamọ́ ní sánmà àtilẹ̀ sánmà àtilẹ̀ ẹnìkankan ọmọ àfọlọ́run ń wọ́n ma yẹ ṣòro náà yíya náà yìí fún kọ́dà àwọn ọmọ bàtà gbé àwọn dìde táwọn bá kún tán tábà kún tán kẹ́yìn ọgbẹ́tọ̀ ṣẹ́yìn bàtà ọmọ gbé ànábì kankan ọmọ ìgbòrípò wòlíì ìkéjì ànábì sàṣẹ́là ń sọ ọlọ́wọ́ bá ń sọ látẹnu ànábì ní Qur'an wípé ìwà ànábì sọ fún ọ pé bí ó ṣe rí mi yóò kul la amliku li nafsi darran wala nafa èmi ànábì agbára mi ò ká kó ṣe wípé nǹkan tọ́lọ́run ò bá dìsáìdì láǹfààní tí ó bá dọ́dọ̀ mi kí wá ní èmi mo lélẹ̀ ẹ́ ní nǹkan tọ́lọ́run ò mi in lágbára rẹ̀ anábì nù sallallahu alaihi wasallam anybody tí bá ń parọ́ mi tí ń sọ pé anábì tẹ́ mú anábì tó ju bẹ́ẹ̀ lọ a ní ó ma anábì tọ́lọ́run ọba tó dáa àbí anábì ń sàsọlọ́run anábì ń sàsọlọ́run àbọ́lọ́run anábì ni bẹ́ẹ̀ni bọ̀ tí wọ́n bá anábì bá jọ lọ́run bá gbá tí wọ́n pa anábì lọ́lọ́ ó pè ní gbangba ni ó pè ní kọ̀rọ̀ ni ó ó pè ní tó pàwọn kan wọlé ní sọ pé ẹ̀mọ́ ìjọ

kọ́lọ̀ wá ní mi ò fún ọlọ́mọ tó agbára ń wo máa sì ṣe fúnra mi agbára mi ò ká agbára mi ò ká kí n sọ wípá ah, nǹkan tí kìíní yìí kàn mí láburú kọ́lọ̀ sọ pẹ́tọ̀ mo fẹ́ kó walau kuntu a'lamu al-ghaib Qur'an láyà táǹkà sọ́tún àárọ̀ tó bá ṣe pé mi ànábì bá mọ́ Qur'an ní o tó ẹgbẹ́ mi ànábì bá mọ́ tó pamọ́ níbi ká fún mọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la àbí mọ́ tí ó ṣẹlẹ̀ ní ìṣẹ́jú mẹ́ta sísìn àbí mọ́ tí ó ṣẹlẹ̀ sí lágbájá àwọn tó ṣẹlẹ̀ pé fún bá mọ̀ ni ibi tẹ́ẹ̀tì mọ̀ lastakstartu min alkhair èmi lórí èmi ò bá pọ̀ jù yes èmi lórí because mi sì ti mọ̀ pé pé lọ́túnla hmm? nǹkan báyìí ó ṣẹlẹ̀ èmi ò ti máa wọ́ọ̀kì fún láti fi ẹ́ lọ́túnla nǹkan báyìí ó ṣẹlẹ̀ a good example bí tẹ́sì ìmọ̀ mọ́ example ni o ní dìbò tí ń bọ̀ wáyé tá fẹ́ di tó bá ìfẹ́ lóòótọ́ ẹnìkan kan bá mọ̀mọ̀ dájú pé lágbájá ní ohun ẹnì kí ni ó ṣe gbogbo oore ibẹ̀ wọ́n tẹ̀lé máa sún tẹ́lẹ̀ máa sọ pé ibi ìlà ń lọ jàre ẹ́ gbogbo oore tí ó bá lẹ́yìn ìgbà ẹ bá wọlé tán bẹ́ẹ̀ náà ni téèyàn bá mọ̀ wípé aburú bá ṣẹlẹ̀ ẹ́ téèyàn mọ̀ kó tó ṣẹlẹ̀ ìmìẹ̀mì àyà pé máa má sàléyà súù tó bá mọ̀ tí ó pàmọ́ ni aburú kankan ní because bẹ́ẹ̀ bá pé ah lọ́jọ́ báyìí báyìí báyìí ní sí ilé òwò kan ṣé ọlọ́ọ̀ bá máa fún wa ń sáyìn o ìmọ̀ ń fáwọn ànẹ́bí ọlọ́run rẹ̀ tí ó sọ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ọlọ́run bá ló ti mọ̀ wọ́n ó sì lè fẹ́ tí èsà ànẹ́bí ọlọ́run náà kó fi hàn ṣùgbọ́n ṣe rámì tó bá fi hàn is not hundred percent sí ètò pé kò gba wá àyídà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ó lè ṣẹlẹ̀ ó lè má ṣẹlẹ̀ kẹ́nìkan wá kílèmù pé àwọn ah, kò síbẹ̀ ọlọ́run máa máa gbé ilé ayé láwọn kan lọ́wọ́ ni kò bá jẹ́ wòlíì ló kílèmù kọ́lọ́run bá gbélé ayé lé lọ́wọ́ kò bá jẹ́ ànẹ́bí ọlọ́run lọ́wọ́ gbélé ayé lé lọ́wọ́ kò bá ìjá àwọn ìyá táwọn èèyàn máa ń dákọ́ náà ni àwọn ìyá kílé kan òṣòro ǹgà kan lágbèrè ayé lọ́wọ́ bẹ́yàn bá ti ní bìlífù rẹ̀ bẹ́ẹ̀ kèfèrí ni ṣírkù ló sí kí ló fà ó ní wípé nǹkan tó jẹ́ nǹkan tọ́lọ́run nìkan gbọ́lọ́run bá nìkan ní dá ṣe ni wọ́n gbé e fẹ́ lómi kọ́dà tẹ́lẹ́bà ní fojú ẹ̀wò yóò mọ̀ yí ẹ mẹ́jà máa fojú wò pé àánú ah, sẹ́mọ̀fẹ́ ni ọlọ́run lẹ́ni yìí ẹni ọlọ́run ni ṣùgbọ́n kò jẹ́ ni ọlọ́run táwọn ànẹ́bí ọlọ́run tó ẹgbọ́rọ̀ ẹni ọlọ́run bá lọ́lọ́run fi ṣe pé kọ́lọ́run bá bínú pé wọ́n bá pà nẹ́bí yìí sá lọ́lọ́run sẹ́bẹ̀ ni ọlọ́run sáà nẹ́bí yìí sá kò ẹgbọ́rọ̀ bá bínú tó bá pà nẹ́bí sá lọ́mọ ọlọ́run sẹ́bẹ̀ ni ọlọ́run sáà fẹ́ràn rẹ̀ kí lọ́lọ́run bínú kí lọ́lọ́run sọ tọ̀sẹ́ ní tẹ́bá ti fẹ́ jẹ́ kí nǹkan máa ti yé níjọ́ táwọn èèyàn bá ti háìpù ẹnìkan kọjá àlà ẹ máa béèrè lọ́wọ́ pé sẹ́ni tó ń wí yìí sótà nàbì yìí sá sẹ́ni tó ń wí yìí sótà nàbì sallallahu alaihi wasallam sẹ́ni tó ń wí yìí sẹ́wọ̀ nílò pé sótà Abubakar radiyallahu anhu sótò Umar sótò Uthman ma wá kàwọn ànábì Ọlọ́run bá fún tí ò bá tó wọn kí ló tọ́lọ́wọ́ bá ń bínú fáwọn èèyàn tán gbérù nǹkan tó jẹ́ nǹkan tó ń tán gbé fáwọn tó ń fẹ́ràn ó tó bínú sí wọn pé kó bínú ojú pàwà mọ́ rò púpọ̀ ìrọ̀ bá mọ́ mọ́ hate Ògún pé Ògún kìí sí èèyàn Ọlọ́run Ṣàngó èsì èèyàn Ọlọ́run ee èsì èèyàn Ọlọ́run lóòótọ́ àmọ́ kọ́dà kó gbé èèyàn Ọlọ́run náà la bá gbé síbẹ̀ tá wá gbé nǹkan tó jẹ́ nǹkan tọ́lọ́run fún Ọlọ́run bóbi ẹgbọ́n tọ́lọ́run bá wí kí ló fà Ọlọ́run sọ fáwọn kèfèrí pé kúlúdó lẹ́dínà zaamtum min dunillah àwọn tẹ́ ń pè yàtọ̀ sọ́rọ̀ tẹ́ ń pè yàtọ̀ ẹ pè wọ́n

nísìn báyìí sẹ́wọ̀n yí pé bẹ́yàn bá sọ pé nǹkan yìí tèmi ni ó lè jẹ́ sole ownership àbí pé èmi nìkan látòkè délẹ̀ èmi nìkan mo dáa ni ìyẹn ń bẹ àbí ó tún kù partnership pé ẹ mo ní ń bẹ àbí lágbájá ní jù mí lọ àmì mi náà ní ń bẹ ẹlẹ́ẹ̀kejì ni àbí ẹ̀kọ́ ni tọ́wọ́ tó wá kú pé mi ò ní ń bẹ ṣùgbọ́n sórí ẹni tó ní àwa gangan láàbá ọpẹ́tì ẹ̀ hmm? pẹ́ lóòtọ́ lágbájá ni chairman company àbọ̀ ló ní ṣùgbẹ́mìnrin ni consultant ẹ̀ sẹ́wọ̀n fẹ́ ta without me kò ní kò ní work kò ní operate ọ̀nà mẹ́ta tí ẹ̀mọ́ fi ń lè claim sí nǹkan èmi nìkan mo dáa ni àbí àjọ ní sọ́ràbòsí kékeré mo ní bẹ́ àdúgbò pé ah, àwa náà là ń jẹ́ àwọn tẹ́ ń pè yàtọ̀ ọba wọn ò ní kankan nínú sámàtì ọlọ́run sọ fún wa sọ́tù sábà sọ́tù sábà ẹ́ àyà 22 ọlọ́run ní kùlùdó lẹ́dínà zàmtò min dunillah àwọn tẹ́ ẹ rò pé bóyá wọ́n lágbára yàtọ̀ sọ́lọ́run ọba tẹ́ ń pè wọ́n ọlọ́run sọ la yamlikuna mithqala dharratin fis samawati wala fil ard ẹ gbọ́ la yamlikun mithqala dharratin fis samawati wala fil ard ní nǹkan tó kéré ní nǹkan tó ẹgbẹ́ zárọ̀ zárọ̀ mí ni bí ká sọ pé bá sọ atọ́m àbí atọ́m láti pé kéré jù pé ọlọ́ọ̀ ni wọn ò ní kápá ní sánmà àtìlẹ̀ ní dédé nǹkan atọ́m kìí ṣe tiwọn ẹgbọ́ bá wá sọ kéèyàn wá lẹ́nìkan lọ́wọ́ kó gbogbo ilé ayé àtọ̀run lé lọ́wọ́ ọlọ́ọ̀ ní gbogbo àwọn tẹ́ ń pé yàtọ̀ zárọ̀ wọn ò ní kápá rẹ̀ ẹgbọ́ zárọ̀ pé tó bá ẹ má sọ ọ́ wípé dédé tán bá nímọ̀ náà ní ọgbẹ́ wọn ni òun ló ní ìyàwó rẹ̀ ọlọ́kọ́ ọlọ́run jàzín òun ló nílé ẹ́ torí pé dọ́kúmẹ́ntì pé òun ló àbójógún rẹ̀ lọ́rọ̀ bàbá rẹ̀ anybody tó bá fẹ́ claim anything nílé ayé àti lọ́run yóò sọ bóhùn sí nínú àmọ́kẹ́ mọ́ wá sọ ẹni pẹ̀lú ọlọ́run ẹ́ pẹ̀tẹ̀ ìsáàbúrò ọlọ́run ni wọ́n abẹ́gbọ́n rẹ̀ àbọ́mọ rẹ̀ olóhun ní kankan ní gbogbo tó lọ yìí òun lábúrò òun lẹ́gbọ́n òun lọ́yàwó òun ní bàbá òun ní bóò ní wọ́n sọ fówọ̀ lólókó lé lọ́wọ́ kí lóló jẹ́ ọlọ́ni ní nǹkan tó kéré bí ọmọ náà gún báyìí wọn ò ní bẹ́ẹ̀ mọ́ wọn ò ní kẹwọn bó ṣe rí ilẹ̀ ayé ṣe tó yìí wọ́n ní kan gbẹ́mọ́ síláàsì ìgbé nǹkan tó kéré báyìí ò ní àwọn olẹ́wà fẹ́ pé ẹgbọ́ ó ní wọn ò ní èyí ò jẹ́ solo naship ẹlẹ́ẹ̀kejì pé wà máa láhùn fíhì máa mi ṣírk ẹgbọ́ nílé ní sánmà àtilẹ̀ gbogbo ayé nǹkan àwọn tẹ́ ń pè yàtọ̀ sọ́rọ̀ nísìn wọn ò tún ní wọn ò ní partnership pé àwọn náà ọlọ́run bá ní ìtópọ̀ àwọn náà wá ní ṣírk wọ́n jọ ní ni àwọn náà ní partnership ní àwọn share wọ́n kàn kéré dé minority share ni wọ́n ní àmọ́ the share ọlọ́run ló ní wà máa làhún fi hí má shirk wọn ní partnership ń bèègé wọn ní solo ownership wọ́n ò ní partnership pé mi náà ní share ní wà máa gbogbo wọn ọlọ́run mẹ́rin lórùn lọ́wọ́ pé ni ayé àtọ̀run lápò ìwọ ni ọmọ bá ń rọ́ ní olóhùn fún wọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ́sìsì wo láàfi máa wá pè wọ́n ṣe bẹ́yàn tá à ń retí nǹkan kan ló fẹ́ pè wọ́n fún wọ́n ní kí lóyè tó fi ń pè wọ́n ní asóhun ah, lónìí ni olóhùn kan lónìí ṣé wọ́n jọ ní ni wọ́n ní àwọn òjọ ní sóhun ní ràn lọ́wọ́ láti rọ̀ nílé ayé olóhùn kan kí ló pè fún anybody tó bá ń pè lóòótọ́ bá dáhùn lójú pé gbogbo àwọn èèyàn táwọn èèyàn pè àtúntò ọlọ́run ò bá lélẹ́yìn ní ti bá tó ń pè àgọ́ ni kọ́lá bàbá pé mú ṣírìkù ni èkí ló pè fún

lẹ́yìn ayé ilé ọlọ́run tó sọ fún wa suratul ma'ida aya 17 ọlọ́run ní ẹ má gbọ́ laqad kafara alladhina qalu inna allaha huwa al-masih ibn maryam àwọn tá sọ pé jesus jésù al-masih mẹ́sáyà ọmọ maryam ànábì isa ọmọ maryam àwọn tá sọ pé tá sọ pé òun lọ́lọ́run kèfèrí ni wọ́n gbogbo wa la mọ̀ ẹ̀ mọ́ tọ́lọ́run bá sọ nípa masih nípa ànábì isa tó pọ̀ tọ́lọ́run bá sọ dára fíngbà tán abẹ́ ànábì isa inni abdullah ẹ̀rọ ọlọ́wọ́ bá ní atani alkitab ó fún mi tíra wàjálà ní nabiyya òsìmílá nàbí ọlọ́m wàjálà ní mubaraka ẹ̀nà máa kúntù gbogbo ìtún bá lọ́wọ́ símílọ́ wà ọ̀sọ́ níbi sọ̀láti ànábì ọlọ́run ni abiyẹ isa láyé àti lọ́run wa minal muqarrabin nínú àwọn tó súnmọ́ wa ó ń gbẹ̀ntọ́ lọ́n fẹ́ràn àbí ṣé tó ẹgbẹ́ tó wà fẹ́ràn ní kí lọ́rọ̀ wọn ń pa àwọn tá ń pè lọ́lọ́run tán pèlọ́mọ́ lọ́run kí ní pèlọ́n kéde rí sí tó wà gbà á náà ó ti yán tèmi ní ó mìpọ́ lọ́run ò fẹ́ ni kò fẹ́ má pè ọ̀tá rẹ̀ àtọ̀rẹ́ rẹ̀ náà má pè bẹ́ ọlọ́run ti wá sọ tán pé kèfèrí ni wọ́n ẹwà gbọ́n tọ́lọ̀ wáwí òkè lọ́lọ́n ti gbé ṣẹ́gbẹ́ bá ti ń worun tọ́bá ti ronú àwọn ayà yìí wallahi tawhid islam ó clear ẹnìkan kan ò lè tóbi lójú rẹ̀ kọjá tí ń pè rẹ̀ àtújẹ nìyókù

faman yamliku min Allah shay'a ta ni ó tó bẹ́ tí ó gbà yín lẹ̀ ẹ̀yin tẹ́ ń pè ànábì Ìsá lọ́lọ́ ṣe bọ́ọ̀ lọ́lọ́ àbí bọ́ọ̀ lọ́lọ́ tó bá pé èèyàn lọ́lọ́ kí ni ìtumọ̀ ìtumọ̀ ẹ̀ pé kò sí nǹkan kan tí ò lágbára lórí ẹ̀ àbí kò sí nǹkan kan tó fẹ́ ṣe tẹ́nì kọ́kọ́ gbà lọ́wọ́ mú kò bọ́lọ̀ ń bá ṣe tán in àrọ́dà an yuhlikal masih ibn maryam wa umma wa man fil ardi jami'a bọ́lọ̀ bá fẹ́ pa nẹ́bì yìí sáré ó fẹ́ pa ìyá rẹ̀ yìí ó fẹ́ pa gbogbo èyí tẹ́wà lórí rẹ̀ sáyẹ̀ nìkan lè jọlọ́rọ̀ ọmọ sí ànẹ́bì yìí sá yìí ẹ̀dẹ́gbẹ̀ lọ́wọ́ fún bọ́lọ̀ bá fẹ́ pa yìí sá gẹ̀gẹ̀ rẹ̀ fẹ́ pa rẹ̀ sẹ́kúnṣe yẹ kọ́lọ̀ káàkó tuntun pé ọ̀rẹ́ rẹ̀ èèyàn rẹ̀ àbí àwọn ọlọ́fẹ́ fi hàn pé ta lọ́lọ́run ọlọ́mbò mo kàn túùsì yàn lásán mo sì ní kó jẹ́yàn dáadáa ẹ pé lọ́lọ́run ọ̀dà bó bá ṣe tó máa fẹ́ pa rẹ̀ òun fẹ́ pa ìyá rẹ̀ òun gan ìyá rẹ̀ bẹ́ẹ̀ ń pè níyà ọlọ́run òun fẹ́ pa gbogbo yín náà rẹ̀ tọ̀ta ni yóò di ọlọ́run ọba lọ́wọ́ lẹ́yìn màá tọ́lọ́run wá sọ tán sẹ́wọ́n ọlọ́run wá ní walillahi mulku samawati wal ard tán ọlọ́run ọba ló ní sánmà àtìlẹ̀ ìtumọ̀ rẹ̀ ní títúrẹ́ tó lóòótọ́ ọlọ́run balẹ̀ ní tẹ́ wí òun ló ẹ kó lè dìun lọ́wọ́ mú tóun bá fẹ́ parẹ́ pé tóun bá fẹ́ parẹ́ fún tẹ́wì ọlọ́run bá ló ní ọlá sánmà àtìlẹ̀ àti tó wà láàrin méjèèjì yakhluqu ma yasha tó bá wù ní ń dá sẹ́mọ̀ túmọ̀ rẹ̀ ẹgbẹ́ ànẹ́bí ìsáàtẹ̀ ń gbé gẹ̀ẹ́gẹ̀ yìí ni kò sẹ́ṣà àkèésọ mo fi wallahu ala kulli shay'in qadir ọlọ́run ọba ọba tó lágbára lórí gbogbo nǹkan tó lórí àyà méjèèjì yìí níjọ́ tẹ́yẹ̀ bá ti ń gbọ́ tẹ́yẹ̀ bá ti ń sọ fún yín wípé àwọn kan ń bẹ tó ti pé àwọn ìyá kìíní àǹkan ọlọ́run kú lé ayé lé lọ́wọ́ má bá wọn sọ bẹ́ẹ̀ o yàtọ̀ pé kò fẹ́ kan correct ẹgbọ́ kò correct lẹ́sìn dẹ́kù tún wá rí bẹ́yàn bá tún wá bìlífù rẹ̀ ń kọ̀wò kìtìrì nìí ṣírkù lóṣù kúfùrù lóṣù ọlọ́run lé ayé lẹ́nìkan kan lọ́wọ́ lóòótọ́ alágbára jù ara lọ pẹ̀lú tọ́lọ́run bá fún wa àmásẹ́mọ̀ bí wọ́n bí kankan ní ṣẹlẹ̀ ilé ayé àbíkílábájá mọ̀ sí àmọ́sọ̀bẹ̀ ah, ọlọ́run ní ní ni ṣẹ́rí bẹ́ẹ̀ bá wà láyé báyìí tàjọ ń wòrán apá ah, lágbàáyọ̀ dákùsọ́lọ́ ẹ̀ràn mi lọ́wọ́ Islam ò takò kìí ṣe ṣírìkù nìyẹn o fẹ́ni tí mò ń wò báyìí tó lójú tó nímú tó lè sọ̀rọ̀ tàlẹ̀jọ sọ̀rọ̀ ìyẹn ṣe ṣírìkù o because òun bí ní nǹkan tó lágbára tó lè ṣe fún ọ ọlọ́run ọbọ̀ sọ báwẹ̀ ẹ̀dọ́ lágbára alágbára o alágbára o kámọ́ sì gbọ́ alágbára àmọ́ níbi tágbára wá kiri tó mọ ẹ̀dá ò lágbára pé kó ṣe nǹkan láì lo sábàbí hmm? láì ní sábàbí kankan pé ní ìsìnlá ọjọ́ kankan wára yọ́kàn gbóyá tí wọ́n bá ti rúbá yọ́kàn máa ṣẹlẹ̀ náà ní níbo ó dálì jẹ́nà sáàmà sàádàkó sáàdálì jẹ́nà ẹ̀hẹ́n kí sàádàkó kú wà jẹ́nà tó bá ti wà jẹ́nà èyàn ọlọ́n ti fún garanti lè bá tí ń rúbá yóò máa ṣẹlẹ̀ ó fún ọ náà níyùn ni ó àmọ́ nílé ayé yìí pé bí bá ti ń rúbá yóò sì máa ṣẹlẹ̀ ah, ó ń ni àwàdà ni ó àwàdà ni kò sí nǹkan so now kéèyàn wa wu ẹni tó kò lágbára tó ti kú ẹni tó ti kú káwá ní tó pẹ́ tó kú kéèyàn níbi nípa ẹni tó kú tún lágbára ju ẹni tó wà láyé lọ ìyẹn mọ́bí tá tí mùsùlùmí ti rí mi lébùn ẹni tó kú àmọ́ ń gbágbára fó kú ju àlàyé lọ ya tó bí ìyá yìí wá kú ẹgbọ́ ìyá tó gbé nìtì wọn náà ló ń gbé káàkiri ló ń gbé káàkiri pá wọn ní màmú ò lè sọ̀rọ̀ mọ́ <laughs> tán ojú ọlọ́run láwọ́ bí ẹ̀sìn wọn sọ́nà o ẹgbọ́ ojú ọlọ́run láwọ́ báyìí wọ̀ láì ó ti tún gbóhùn wọn lọ ẹ dókítà fún káfíńsì ṣe tẹ́ẹ̀sì kan tí wọ́n gan ti rí pé ní sin ìyá ìgẹ̀ ìwọ gan lágbára jùlọ àbí ẹ̀kọ́ ni kò lè sọ̀rọ̀ ẹgbẹ́ wọn a ṣe ṣé ẹni tán máa ń bá yẹn ṣe nǹkan tó lágbára nù ọwọ́ akú tán ọwọ́ afún ní agbára tó ìbá ìsẹ́mì ìyá tí wọ́n náà rí pé ti kú tánà tó pé kú tánà tí wọ́n náà bú sọ pé àà ah, màmá ti kú ah, ẹ́ wọ́n wá àṣìṣe àwájọ sí awágbé sínú sàárè ìtàn lẹ́yìn ìbọ́yá bí oṣù kan oṣù mẹ́ta ó wá lọ síbi tó sí sí pé màmá má sùn lọ́rùn o má gbàgbé àwọn ọmọ rẹ tó fi lẹ́gbọ́n nǹkan má gbàgbé kí màmá má sùn lọ́rùn tọ́ ilé ayé ni kó ti wá sùn ìyá tí wọ́n náà pé ó wà helpless hopeless ìwọ ló ń bá ṣe gbogbo nǹkan ṣe kwẹ́sẹ̀ tó bẹ̀rẹ̀ ní pé ibo ló ti rágbára nígbà tó kú ibo ti wá sọbi tágbára yẹn ti wá àìwọ́n náà mọ́ bó ṣe rí àwọn wọ́n ní àwọ̀lá ah, mọ́mọ́tẹ̀ ti wá rú kọ́nà wọn ò rí wọn ò gbọ́ anybody tó wà lẹ́gbẹ̀rẹ̀ wọn ò gbọ́ wọn ò lè identify anybody mọ́ wọn rẹ́kọ́ ẹgbọ́ sẹ́mọ̀ tó sọ sọ ni pé ha ah, kai situation yẹn ti wá deteriorate ló ń sọ now situation deteriorate ló mú kú nígbà tó wá kú tán kí wá sọ pé ah àjọ ọmọ dáadáa ní ẹ mọ́sùn lọ́rùn mọ́sùn lọ́rùn bò ó sùn láyọ̀ rẹ̀ jì gankan kò ṣẹlẹ̀ kò lágbára mọ́ ẹmẹ́dàmú ara yín ẹmẹ́dàmú ara yín ibi tí wọ́n náà ti mọ̀ pé ìwọ́n náà válù kó wà láyé ju kó kú lọ lórí gbogbo wàhálà tó ń ṣe ah, tó bá yẹ pé lóòótọ́ o bá gbà pé kó kú ló bá bẹ́ta ní kò ní ìkóse wàhálà nìkan sagbára bẹ̀kẹ́ wà ah, tó bá yẹ pé lóòótọ́ ìyẹn bá mọ̀ pé ìyá àyàn kó kú ó lè mọ́sùn lọ́rùn kó mọ̀ wojú yín àbí kí ló ní tẹ́tẹ́ tójú ẹ mọ́tọ́jú ẹ bìkọ́sẹ̀ ní ìdágbára yẹn ó sàti ìdàgbọ̀ rẹ́dì ẹ jẹ́ kó kú kẹ́ máa sọ pẹ́tọ̀ mọ́sùn lọ́rùn o bọ́sà àwọn ọmọ ẹ̀ẹ́sẹ̀ ń bọ̀ ní abiyamọ tòótọ́ abiyamọ tòótọ́ bí tó dáa sí náà nígbà tó wà nílé ayé òun náà lẹ̀san tí wọ́n náà ń san fúngbà tó fẹ́ kú ọwọ́ akú tán wá bọ́ ságbàlá nígbà táwọn yẹn kú la ṣe ń ṣe ẹgbọ́n kan bẹ́ẹ̀ láti ń ṣe a sì wà lórí nǹkan tẹ́ ti wá sí náà ní o ẹ̀yìn kọ́lá gan lágbáyé náà ti fẹ́yàwó báyìí ọ̀tún la ní láwájú ó sì kú mọ́ wọ́n máa mẹ́gbọ́ kí ẹ̀ máa bá sáré sọ̀rọ̀ báyìí yàtọ̀ fún pé wà gọ̀ ní ṣíríkù ni ibo ló ti lágbára yẹn a ní òkè ṣé wọ́n lè sọ fún gbà tó rẹ̀ sọ fún gbà tó rẹ̀ tí ó gbóúnjẹ mọ́ pé màmá á ṣe ìyàwó lọ́tọ̀ọ́la òun tí ò lè sọ ń gbà tẹ́mi ò tí bọ́ nígbà tó kú tán ló ní kó bojú wẹ̀yìn àbí kó má sùn o kó má sùn àwọn ọmọ rẹ̀ nìkan tó ṣe ṣílùkù ńláńlá ni ibo ló ti rágbára yẹn ló ti bí ọlọ́ọ̀ba nìkan èèyàn bẹ̀rẹ̀ kọ́dà wòlíì kankan yẹn bẹ̀rù ẹ̀ kìí ṣe tó pé ìyá tèmi nìkan wòlíì dáhùn náà kọ́dà ànábì ọlọ́run ọbẹ̀ èyí sọ bẹ́ẹ̀ fún ànábì ọlọ́run èyí lọ bí sàárè ẹ̀kẹ́ pẹ́tọ̀ ànábì ìwọ ni ó sallallahu alaihi wasallam ah, ah, ànábì tọ́lọ́run ọba pọ́nlé púpọ̀ lákùn wo àwa alùmọ̀ rẹ̀ náà ni ó lágbà tó ti kú ní inflation ti fẹ́ yín lọ́rùn Nàìjíríà lákùn kan rántí wá o kí sáà irú nǹkan ẹ̀yẹ máa o lè sọ fún àwọn leaders yìí tẹ́jọ wà nílẹ̀ ayé pé o nǹkan ti fẹ́ yíwọ́ o jọ ń gbọ́ yín ìyẹn wọn ń gbọ́ yín nàrẹ́tì ìyẹn àmọ́jọ́tẹ̀ ìbá ti kú tán kára níbi problem ti wà ní kára lókè tó kọ́ àrọ̀lẹ́ bó kú pé tán gbogbo ẹ̀yin tẹ́ dá nàìjíríà alẹ́ o lájọ́ nàìjíríà ti gba independence o ọ̀lá nàìjíríà ti fẹ́ dàrú o ẹgbọ́n ká máa lọ sàárè káàkiri kọ̀ọ̀kan kọ́kan lọ sí sàdáúná kọ́kan lọ lè wátawó lọ́wọ́ pé ẹwọ́ ò ti fẹ́ dàrú o kọ́dà àwọn ẹsẹ̀ fẹ́ rí design náírà ní báyìí o ẹ bá wa sọ fẹ́ mi sí ilé o kó wáyé tí ó ti ń bẹ̀ o ó ti fẹ́ dà ẹgbọ́n kí ni ìtumọ̀ tí wọ́n sọ fún apá yẹn wọ́n là á gò àbí tòkí lóye tí èèwà yé tó bá di kan tọ́lọ́run ní tó wà mí kó gbé nǹkan tẹ́dá ò lè ṣe kó gbé e fún ojú ayé ni ẹ́sẹ́sẹ́ ma ti ń jẹ́ ṣíríkù tẹ́lá ní mọ̀ pé ibi táwọ̀ wa ní tẹ́yìn ò bá ti lè lágbára àti lè ṣe ńgbà tó wà láyé ẹgbọ́ ò lè gbé e fún gbà tó bá ti kú ní tẹ́yìn ò bá ti lè ṣe lágbára nígbà tí ó bá lálàáfíà má gbàgbára yẹn fún nígbà tó bá rẹ̀ ní ẹ́ nígbà tó bá dàgbà tán tí ò lè dé sọ́dán kòrò kó lè ṣe mọ́gbè fún bí ò bá jẹ́ ṣíríkù yóò lìdí ẹ̀sí òun náà láti sọ alágbájá ó ti darúgbó láàfin bá ń ṣe nǹkan èyí jẹ àkọ́kọ́ ta gbọ́dọ̀ nóòtù ẹlẹ́ẹ̀kejì pípè pípè pípè láńsọ ẹ má pe èèyàn tó bá ti kú abẹ́yàn tí ò síbi tẹ́ wà níjọ́ tẹ́ bá wà problem tó bá ipẹ́ tẹ́ bá rí ni kò sí problem bẹ́ẹ̀ ah lọ nísìnyí

ibo ni ṣéwù yẹn ti lágbára yẹn wọ́n ma ń parọ́ fáwọn èèyàn fáwọn ṣéwù kan sọ pé ìjọba ti wà ní problem ẹ pè mí ẹgbọ́ tẹbá ti wà ní problem ẹ pè mí kápẹ́ ọ ó fẹ́ kó bá yín ni o ìyàtọ̀ fún pé kò wúlò kò wúlò wúlò fún yín yóò tún jẹ́ kí ẹ tún lùsà kìyàmọ́ pé ta ni ẹ́ ó náà lẹ́fí mọ́ rí sẹ́rí Islam tètè kọ́kọ́ lọ wá pé àmáà mùsùlùmí ò tètè ló eré kàlámọ́sí táwọn ẹgbẹ́ àkọọ́lẹ́dẹ̀ kankan bẹ́ẹ̀ ó lè dọ́fẹ́ lóṣèlú kan ah gbogbo bá dé níjọ́ tí wọ́n gbá mú níbi tó sá lọ wọ́n dé sẹ́kẹ́sẹ́kẹ́ kò ríbi kò ni kò dọ́fẹ́ nígbẹ̀ dọ́fẹ́ bò ó lè dọ́fẹ́ kankan ni ní kankan tún yí jẹ ni ọfẹ́ rọ̀wò ọfẹ́ ò mọ̀ bán àwọn ọ̀bá gidi tó báyìí pé lóòótọ́ àwọn Yorùbá bá lágbára tá ń claim pé wọ́n Mhm. èyí tán fọpọlọ ṣe nù àwọn ìwé lẹ́yìn tẹ́gàn ṣe ṣètàn nìkan fọpọlọ ń ṣeré ọlọ́run bá kó sọ wa ń bẹ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala gẹ́gẹ́ bá ṣe ń ṣàlàyé lọ ẹgbọ́n tọ́lọ́wọ́ bá sọ fún wa ọlọ́run sọ fún wa wípé ọlọ́run sọ pé la tatakhidhu ilahaini ithnayn Hmm? ẹ má mú ọlọ́run méjì innama huwa ilahu wahid kí ni túnmọ̀ ọgọ́ ọmọ ọlọ́run méjì ìtumọ̀ pé ọlọ́run méjì ò lè wà ẹyọ kan ló lè wà tó bá yẹ pé ọlọ́run méjì bá lè wà ìtumọ̀ pé ìtumọ̀ rẹ̀ ni pé àbùkọ́lọ́run ọba gangan tó jọ́ ọlọ́run gangan bí àbí ẹ má wá elevate anybody tí èso ọlọ́run sí level ẹ̀ látọ̀pẹ́tọ̀ èèyàn mọ́ ọlọ́run méjì ní ìmọ̀gbọ́ mi yé ọlọ́run ọba náà ni tọ́lọ̀ bá ń sọ pé tọ ẹ mọ́ mú ọlọ́run méjì ìtumọ̀ ìpé gbogbo àwọn ọlọ́run ọba gangan tó jọ ọlọ́run ọba tó dá gbogbo àmbẹ tọ ẹni tí ó fi jẹ́ méjì yìí òun ni kó gbé nǹkan tó bá jẹ́ attribute kó gbé e fẹ́ dàtí èso ọlọ́run kó fi aṣe dédé òun ní ìpò ọmọ ọlọ́run méjì àbí kó ṣe wípé nǹkan tó ẹ mọ́ ọlọ́run méjì ẹ má gbèrò yàn ọlọ́run ọba fẹ́ lómi tí ìsọ̀lọ́ ẹ má pè ẹlòmíì àbí nǹkan míì níbi tó pé kò lágbára láti pè é sí ara rẹ̀ náà ni àwọn àsọdùn táà máa ń sọ táàdé ó dé táà pẹ́tọ̀ ẹ̀yin alálẹ̀ ìlú yìí o ìwọ́n bá ṣe yóò bá ráwọn sọ́run pé ẹ̀yin tẹ́ níbi yìí ajúbà yìí ẹ̀yin náà àti ṣe tí kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ júbà tani yóò gbá júbà wò ẹlẹ́mọ̀ kíra yín kẹkíra yín pẹ́tọ́ àwọn bàbá wa tán jẹ́ kìnnìyàn kan ní àwọn lọ́ba àlú kò sí problem àmọ́ láì sí ọba kò sí olóyè kò sí gangan akàkóta àwọn nǹkan bẹ̀tà rí àwọn wá ní bí ẹjúbà wọn ṣírùkù ni o júbà ta ni Kùránì sọ fún wa nígbàtàwọn àlìjẹ̀nú tọ́lọ́n sọ́rọ̀ àwọn àlìjẹ̀nú fún wa ọlọ́rọ̀ àwọn àlìjẹ̀nú sọ fún wa pé minal jinni fazadum rahaqa àwọn kan wà nínú àwọn èèyàn tó fi pé tán láti débì kan báyìí wọ́n mọ̀ ní pé ẹjọ́ asádi gbogbo pé awá sọ pẹ̀lú gbogbo àwọn àlùjọ̀nù tó bá àwọn ní bíbá yí o ẹ̀dàpẹ̀ sọ wá o hmm? ọlọ́ni àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ mọ́sẹ̀ ṣe nǹkan tó tún wá mú wọn tẹ̀rì sínú wàbú sínú àbòsí sínú ṣírkùsì gbogbo ìdájọ́ wọn pẹ́tọ̀ níbi tá a wà yí àwọn alálẹ̀ ìlú yìí o alálẹ̀ ìlú gẹ̀gẹ̀ sí kàníjà alálẹ̀ ìlú kankan ẹni bọ̀ tó bá ti lòjọba rẹ̀ tán ó ti kú tó rẹ̀ náà sín ẹ́ tọ́wọ́ ìgbólóòtọ́

ẹgbọ́ ẹwẹ́ kó karamọ̀ bólẹ̀ ẹnìkan ní àti nàìjíríà yóò bá dáa kan ní ká máa fi òsèrìnsìn kí ní kan búra ní ẹjí ká fò gúnbúra wò bí ìkọ̀lẹ̀ irọ́ ni ogun wo mọ́tún kó bá wọn mọ́tún jẹ́ kan ṣe ṣírùkù kó ìtún kan ìtàn ṣe yìí ọgbọ́ èyí tán ṣe yìí náà ti kọ́ tó láburú lọ́tọ̀ kọ́lọ̀n kó tún gbogbo wa ṣe mọ́tún jẹ́ kan fi ṣírùkù kún ẹni tó bá dọ́ dáa ẹni tó bá sì nídò ní dáa ogun ogun òsìn kankan níjọ́ tán sọ̀rọ̀ sáyẹ́ǹsì ogun òsìn bẹ́ wọ́n sọ tẹkinọ́lọ́jì ogun òsìn bẹ́ wọ́n sọ̀rọ̀ gbogbo internet dance ní ìsìn ìdákiná gírí kan ogun òsì kankan sí wọ́n wá sí tán ọwá lọ mọ́gùn inú ogun gbogbo ọdún pé ah, ó ti pọ̀jú tó fún yìí wọ́n sàdúrù mọ́ bó ṣe nípa tó wọ́n ti aeroplane torí pé wọ́n ti fáyọ̀nù sí ológun lè aeroplane ẹgbọ́ agbára ogun káyùn àdágan gòríje ọlọ́run bá kó fún alágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ so èèyàn kì í sọ èèyàn kì í pe èèyàn níbi tẹ́yìn bá ti wà nínú problem àbíkọ́ èèyàn pe wòlé ọlọ́run gan ẹgbọ́ èèyàn pe wòlé ọlọ́run kí é sí pípa àwọn èèyàn wòlé ọlọ́run torí pé nǹkan tẹ́ fún yẹn kí yẹn gbọ́dọ̀ kọ́ lọ́wọ́ bá fún ni ẹ̀yìn òpé ẹ̀dá gan máa ń bínú jọ tẹ́ bá bíríkì protocol ẹ̀yẹn máa wò ní ibi tẹ́rù ẹ̀dá tẹ́ bá ti wà ń jòkó báyìí bá ti jógbó wa tí gọ́ọ̀nà sì wà ń bẹ tí gọ́ọ̀nà ò ní bínú kì í ṣe pé gọ́ọ̀nà àtọba ní ń já ìtumọ̀ bó ń àjà èèyàn mi náà ní ṣùgbọ́n ẹ̀tọ́ mi ló fẹ́ gbé fún bẹ́ẹ̀ lọ́rọ̀ ọlọ́run ṣe rí kò sí òtò kó lè fẹ́ràn ẹnìkan tó kò nígbà kó gbé ẹ̀tọ́ ọ̀hún fún kọ́lọ̀ kó fún alágbẹ̀yẹ sílẹ̀ kó mú ilá sí ọ̀hún